Ìṣe àwọn àpọ́stélì orí kọkànlá. Àwọn àpọ́stélì àti àwọn onígbàgbọ́ yòókù tí ó wà ní Jùdíà gbọ́ pé àwọn tí kìí ṣe Júù náà ti gba ọ̀rọ̀ Ọlọ́run. Nígbà tí Pétérù padà dé Jerúsálẹ́mù, àwọn onígbàgbọ́ tí ó jẹ́ Júù dá àríyànjiyàn sílẹ̀ lórí ọ̀rọ̀ náà. Wọ́n ní. Ó wọlé tọ̀ àwọn ènìyàn tí kò kọlà lọ, ó sì bá wọn jẹun. Pétérù bá tẹnu bọ̀rọ̀ ó ro gbogbo ohun tí ó ṣẹlẹ̀ fún wọn lẹ́sẹẹsẹ ó ní. ìlú jọ́pà ni mo wà tí mò ń gbàdúrà ni mo bá rí ìran kan nǹkan kan tí ó dàbí aṣọ tí ó fẹ̀ tí wọ́n so ní igun mẹ́rin ń sọ̀kalẹ̀ bọ̀ láti ọ̀run títí ó fi dé ọ̀dọ̀ mi mo tẹjú mọ́ ọ láti wo ohun tí ó wà nínú rẹ̀ mo bá rí àwọn ẹranko ẹlẹ́sẹ̀ mẹ́rin àti àwọn ẹranko ìgbẹ́ àti àwọn ẹranko tí ń fi àyà wọ́ àti àwọn ẹyin ojú ọ̀run mo wá gbọ́ ohùn ẹnìkan tí ó sọ fún mi pé pétérù dìde pa àwọn ẹran tí o bá fẹ́ kí o sì jẹ ṣùgbọ́n mo ní èèwọ̀ olúwa n kò jẹ ẹrankẹ́ran tàbí ẹran àìmọ́ kan rí lẹ́ẹ̀kejì òun náà tún wá láti ọ̀run ó ní ohunkóhun tí ọlọ́run bá ti sọ di mímọ́ ìwọ kò gbọdọ̀ pè é ní aláìmọ́mọ́ ẹ̀ẹ̀mẹ́ta ni ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní nǹkan kan bá tún fa gbogbo wọn padà sí ọ̀run lákòókò náà gan ni àwọn ọkùnrin mẹ́ta tí a rán sí mi láti Kesaria dé ilé tí mo wà ẹ̀mí wá sọ fún mi pé kí n bá wọn lọ láì kọminú mẹ́fà nínú àwọn arákùnrin bá mi lọ a ilé ọkùnrin náà ó sọ fún wa bí òun ti ṣe rí áńgẹ́lì tí ó dúró nínú ilé òun tí ó sọ pé ránṣẹ́ lọ sí jọ́pà kí o pe símónì tí àpèlé rẹ̀ jẹ́ pétérù wá òun ni yóò sọ ọ̀rọ̀ fún ọ nípa bí ìwọ àti ìdílé rẹ yóò ṣe ní ìgbàlà bí mo ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ni ẹ̀mí mọ́ bá bà lé wọn bí ó ti bà lé wa ní àkọ́kọ́ ó mú mi rántí ọ̀rọ̀ olúwa nígbà tí ó sọ pé. So omi ni Jòhánù fi ṣe ìwẹ̀nùmọ́ fún yín ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ni a fi ṣe ìwẹ̀nùmọ́ yín nítorí náà bí Ọlọ́run bá fún wọn ní ẹ̀bùn ọ̀fẹ́ kan náà bí ó ti fún àwa tí a gba Olúwa Jésù Kristi gbọ́ tèmi ti jẹ́ tí wọn wàá di Ọlọ́run lọ́nà. nígbà tí wọ́n gbọ́ ọ̀rọ̀ yìí wọn kò tún ní ìkọminú mọ́ nípa ohun tí ó ṣẹlẹ̀ wọ́n bá yin Ọlọ́run wọ́n ní. èyí ni pé ọlọ́run ti fún àwọn orílẹ̀-èdè yòókù náà ní àǹfààní láti ronúpìwàdà kí wọ́n lè ní ìyè. àwọn tí ó túká nígbà inúnibíni tí ó ṣẹlẹ̀ ní àkókò stefanu dé fóníkè ní kípùrù àti antioku wọn kò bá ẹnikẹ́ni sọ̀rọ̀ ìyìn rere àfi àwọn júù nìkan ṣùgbọ́n nígbà tí àwọn kan nínú àwọn ará kípùrù àti kírénì dé Áńtíókù wọ́n bá àwọn ará gíríkì sọ̀rọ̀ wọ́n ń wàásù olúwa jésù fún wọn agbára olúwa hàn nínú iṣẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni wọ́n gbàgbọ́ tí wọ́n sì yí padà sí olúwa ìròyìn dé etí ìjọ tí ó wà ní Jerúsálẹ́mù nípa wọn wọ́n bá rán Bánábà sí Áńtíókù nígbà tí ó dé tí ó rí bí Ọlọ́run ti ṣiṣẹ́ láàrin wọn inú rẹ̀ dùn ó gba gbogbo wọn níyànjú pé kí wọ́n fi gbogbo ọkàn wọn dúró ti olúwa pẹ̀lú òtítọ́ nítorí bánábà jẹ́ ènìyàn rere tí ó kún fún ẹ̀mí mímọ́ tí ó sì gbàgbọ́ tọkàntọkàn ọ̀pọ̀ ènìyàn ni ó di onígbàgbọ́ bánábà bá wá pọ́ọ̀lù lọ sí tásù nígbà tí ó rí i ó mú wá sí antioku fún ọdún kan gbáko ni àwọn méjèèjì fi wà pẹ̀lú ìjọ tí wọ́n ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lẹ́kọ̀ọ́ ní antioku ni a ti kọ́ pé àwọn ọmọ ẹ̀yìn Kristi ní kristẹni ní àkókò náà àwọn wòlíì kan wá láti Jerúsálẹ́mù sí Áńtíókù ọ̀kan nínú wọn tí orúkọ rẹ̀ ń jẹ́ Ágábù bá dìde ẹ̀mí gbé e láti sọ pé ìyàn ńlá yóò mú ní gbogbo ayé èyí ṣẹlẹ̀ ní ayé ọba Kíládìù ni àwọn ọmọ ẹ̀yìn Kristi bá pinnu pé olúkúlùkù àwọn yóò sa gbogbo agbára rẹ̀ láti fi nǹkan ránṣẹ́ sí àwọn onígbàgbọ́ tí ó ń gbé Jùdíà wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n kó nǹkan rán Bánábà àti Sọ́ọ̀lù sí wọn